هو ولي ما شاء والقادر عليه إذا بات هذه ونزل وجهه المسلم بفعله وفيما يبدو أننا وقفنا في فقرة قبل الفقرة التي قرأنا غير أننا ما بينا آه الفقرة التي قرأتها الفقرة المرض قرأتها منه بالعربية أما تقريب المعاني إلى نقرة محلية ما فعلنا ذلك معا فنبدأ من قوله لا تسأل سوى مولاك فسؤال العبد غير سيده تشهير عليك وإن كنا قد قرأنا هذا حتى فيما يتلو قد بينا هذا لكننا لفائدة آه، المكونة في هذه الفقرة نبدأ منها أقر الإمام الطيب وهو إمام تقاليد كان أمر الجمهور bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfọ́nà wọn lọ́pọ̀ wọ́n ní láti لا تسأل سوى قولاك وسؤال العبد غير سيده تشميما عليه مصر لك لطف ẹni tí ẹni tí ìṣòro nǹkan. Ọ̀pọ̀ ara dada àbí irúgbìn máa bèèrè dá lọ́dọ̀ ẹni tí ìṣòro rẹ̀ ẹni tó ní kàwá. Ìmá Bí àbá àti ọmọ wíìlì àwọn tó tọ́ka sí ọ̀pọ̀ nínú kùnrin. Àkọ́kọ́ ni kó mọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ara orí ìlànà àṣìṣà òṣìṣà pẹ̀lẹ́ lóhùn ìhà. Ọlọ́run ní àwọn orúkọ èyí tí ó fi ta jùlọ. Pẹ̀lẹ́ lóhùn ìhà ẹ̀pẹ̀ pẹ̀lú àwọn orúkọ ẹ̀ àkọ́kọ́ ni àwọn àbá ní àṣẹ tó ń tọ́ka sí dandan bọ́tà lè ní ọ̀gbá ní bùkátà ọlọ́ọ̀dọ́ gbogbo ọ̀gbọ̀n kìí ṣe pàtí ènìyàn bá ní bùkátà nìkan akáláṣí èèyàn kì í gbọ́ kúrò nínú bùkátà bàbá ṣe ń parí nǹkan àti wọ̀nyí. mo fẹ́ mo pé ọlọ́ọ̀dá kan fún mi láti jẹ́ ìnà tó bẹ́rẹ̀ tàbí ṣàtọ́ àṣọ pé lánàá àyà àjẹ́sùnà ọ̀sàwà ìtùnà ẹ̀lẹ́ tí a ń kọ̀wé níta àbùkátọ̀ òbí náà yẹ bí ẹ bá gbogbo ẹgbẹ́ wa fún àṣìṣe ayé ẹ̀yìn níta àbùkátọ̀ òbí wa ni wọ́n pa ẹgbẹ́ ìdúgbò ní omi wàhálà ní ìjọba ẹgbẹ́ òkè ìlànà ọtí tó nínú bùkátà ní ìyọnu ọdún máa ń kó sí nínú ilé máa rẹ̀ sí. ọwọ́ ẹgbẹ́ àti bùkátà òbí ìtàn wàhálà òbí ìtàn. ṣé ẹ bá tó ń parí ní ọgbẹ́ tó ń parí òun náà tún máa ní àṣà sí àjẹ. Tọ́lá pé ní bí etí lè má ní ilé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́, òun náà máa gbọ́ pé tọ̀ fóònù ìtẹ́sùn. ما تتوانا تسوى عنه وقال أمام أصدر وقال مؤمن وقال مؤمن فالله عما يجب يظن الله بين علينا صالحا Tọ́lọ́tọ́ wá bí máa ń tẹ́ tí ó ti lọ́jọ́ bá ti jẹ́ sí ìgbé àwọn ọmọ ìṣòro à. Ilé ìjú òde ájẹ́ tùmọ̀ àṣà lẹ́ẹ̀dọ́ ọ̀rùn wọ́n láìpẹ̀lẹ̀. لتركبن طبقا عن طبق ìjẹ́ ìnáwó ni ìsọ́kùn kéèyàn máa ní nǹkan yẹn ìyọ ìjẹ́ ìnáwó ara yẹn kí ni sọ́kùn kéèyàn kó lọ nínú káàkà kankan tí máa ń lọ ọ̀pọ̀lọ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo wa lọ pé àtàkì ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti káàkà sí torí àti àwọn àwa ká máa ní ká máa ní ìgbà lọ́rùn dáwọn olóṣèlú ẹni tó bá ti kú ní òkú bàtà láyé òbí ní òkú bàtà wọn á ti fi ọwọ́ ṣe tààrí ìrọ̀rùn gbọ́dọ̀ sẹ́nu náà ní ìrọ̀rùn. Òpèlúgbọ́n ni a ń lè ní ìyàwòrá. Àwọn táwọn kan ń sọ táwọn ní ìgbìyànjọ́ ràn án lọ́wọ́ méjì ni. Láti ìmọ̀kòbúrò ìfúnta ọ̀nà lẹ́yìn tẹ̀lé وقبول الإنسان إن كيرو إيه لا تمعني لا تنعلو àti ìjẹ́jọ́jọ́ àgbáyé. Ẹ̀rí èyí tí yàn lágbára láti ràn wọ́n lọ́wọ́ ní ìwọ ní àgbọ̀dọ̀ bí ẹlòmí. Ó dàbí ìyẹn bá lòun ṣe. Àgbọ̀dọ̀ máa wọ́n sọ káàmọ́kù lọ́wọ́ ìkìlọ̀ bí kúdé ẹ̀ tí wọ́n mọ wá ìyẹn so ikú mọ́lẹ̀ pé òun yẹn ẹni tó tó wọ́n ẹ̀dà kí ẹ máa wá ọmọ ìyẹn orí wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfọ̀tẹ́wọ̀ ìdàgbà ìrìnkọ́ wà lóru ọ̀ṣọ́ rẹ̀ kí ẹ máa wá ìṣọ́ kúrò nínú abúlé ìṣẹ́ àdàtà bákan náà ni àìsí rọ́pọ̀tù ìgbìlẹ̀ bí máa láyé bírò náà sọ̀rọ̀ ìjọba ni ìwà àrùn ìwà ìrànwọ́ ìwà ìkúwọ́ gẹ́gẹ́ bí àtòkùnrin àbísìnà ẹ̀yà ọ̀bẹ́nà mẹ́rẹ̀ẹ́dẹ̀mìnà ọlọ́kùnrin lọ́wọ́ ràn wá lọ́wọ́ ìgbésẹ̀ àti ẹ̀rù ń bà wá fún wa lọ́wọ́. Inú òjò ó lè rọ̀ ní ìsìn ìyẹn lè máa tọ lọ́dọ̀ ọlọ́run pé àti náà ọlọ́rọ̀ òjò mú wa. Ṣùgbọ́n ìṣèlú àgbà kan náà wà nínú tí èèyàn lágbára ní ọmọ bọ́ sí ẹgbẹ́ kejì. Ọ̀nà àgbà jẹ́ ìdóúnjẹ ìgbòjá ìgbòjá wọ́n á gbọ́ pé nǹkan náà kò ká àtà lọ́dọ̀ èèyàn méjì ni ẹ bá ń gbé báàgì yìí kalẹ̀ bá ń gbé sínú ilé ìṣèwọ́sà ìṣe àná kéèyàn ní wá sí ìjà mi lọ́dọ̀ ẹni tí ó wù ẹni tí mo kò gbé ṣàbò yìí fún ẹ̀kọ́ òsì lágbára ìṣèwọ́sà ìṣe. فاستغاثه الذي من شيعته على الذي من àdúgbò náà ní ìgbà tí mo sọ́wọ́ tó lọ ó bá wọn ní ìdí wọn jà ìkànjẹ́ fámìlì ẹ̀ ìkànjẹ́ ìṣẹ́ fámìlì rẹ̀ èyí tí ó jẹ́ fámìlì rẹ̀ wọ́n bí ìyàgbẹ́ ìdúró ọwọ́ wá ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọ̀hún ta ó ní kò nílù látara bí ọlọ́run ti lè lo kíbi rẹ̀ dáa kò tó wá jẹ́ kí ìtọ́jú rẹ̀ ọ̀padà jíjẹ́ owó padà sí ṣùgbọ́n wọ́n wò ó gẹ́gẹ́ bí bàbá ìṣòro ẹ̀ wọ́n wẹ̀ alẹ́kọ̀ọ́ ti ákàtà mẹ́rin lẹ́yìn ìṣòro ìjàmbá tàbí ọwọ́ àìṣìlọ́dọ̀ tí ẹ bá ṣe fún ẹ̀kọ́ ni èèyàn ọba mẹ́rin rẹ̀ lórí ìlú àmúrí èèyàn ọ̀gá má lè sọ pé ẹkún mi lówó kí n ti jẹun lọ́wọ́ yín kódà kábà lè wá mọ̀ pé irú ìṣèlú àgbà ẹ̀ sọ àyẹ̀kì tó wá sọ ọ́ ní pé ọ̀nà àti ìkọ́lá pàdé. wọ́n á ń tọ́ ìyìn àbọ̀ jùlọ àyà ọ̀rọ̀ ilẹ̀ bíi padà. ọkùnrin ìjọba ẹ̀kọ́ gẹ́gẹ́ tó bá ń kó gbé báàgì rẹ̀ kò ní eré sùn. ọwọ́ àtúntò ìdílé ìwọ́n wá sàkọ́ ní ẹgbẹ́ ní bá yìí ìtàhánà bíkà òtàfàgà bíkà ọ̀rá lè jì yóò ń gbé òdì ọ̀gá ẹ̀dá. àjẹ́rẹ́ èèwọ̀ náà ọ̀gá jẹ́ ẹ máa wá fún ọlọ́run ká máa ní. làwọn afá mi máa ń ní bá ń bẹ ní ìkápá ẹlòmíì ìwà lọ́dọ̀ èyí ṣe pọ̀. ṣùgbọ́n tí ọ̀gá ti ń kápá ẹ̀ ìwà rẹ̀ ẹ̀kọ́ yọ̀jọ̀ ọ̀gbọ̀n àrà èyí tó tọ́ sáwọ́ lọ́dọ́ yẹn lórí ìṣàpáyé lórí ìyẹn tó gbọdọ̀ tó rọrọ̀ ní àìjẹ́bẹ̀ lórí ọmọ tí ó padà àríṣà ọlọ́ ìrànlẹ́ lọ́wọ́ lẹ́nu gbogbo ọ̀nà tí kí n fẹ́ sí dáadáa ó ti gbọdọ̀ lọ́rọ̀ láti ṣe fún mi. tọ́ ọ bá máa ń rí lọ́dọ̀ ènìyàn kan ọlọ́run lè kó dúpẹ́ fún un kìí ṣe kó òkú dúpẹ́ lẹ́nu yẹn torí pé ọ̀rọ̀ nílò ìtàwọ̀ yóò ṣẹ́wò ọ̀nà àgbẹ̀rẹ̀ fi àdìsí nàìjíríà ẹni tó bá jẹ́ ara bí inú dúpẹ́ fún un pọ̀ Ìjọ́ fẹ́ ni ìyẹn ọ̀gá wá ṣe èèyàn orí tó bẹ́ẹ̀ nìyẹn torí pé èèyàn ó gbà lọ́rọ̀ ọ̀pọ̀ ọ̀tọ́lọ̀ rẹ̀. ẹni tí ìdíje tó lágbára ní ìjà tá a fẹ́ bí àgbàkóso ọmọlọ̀ náà kò lè já ní pọ́nmọ́. tó wá kan pé ó dà ìdíje ní tòun ní bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ ó kọ́ bẹ̀rẹ̀ ọwọ́ kó lọ ìmọ̀ rẹ̀ tó lè mọ̀. èyí máa ń tẹ̀lé ìgbẹ́ bọ́lọ̀. àbá ìlú lọ́wọ́ ó ní kíkà lọ́wọ́ ó sì ní lọ́wọ́ tó tọ́ ni òun ló bẹ̀rẹ̀ ọlọ́run kò fún ọ ọ̀rọ̀ bí torí pé o ti láàbù nínú kíkà bí ẹ̀kọ́ ṣe é lè ọlọ́run tó ti ní ọgbà jẹ́ oore lókun. Sẹ́ni ìyẹn wá sọ̀rọ̀ ní pọ́blẹ́mù ọ̀dùn bá púpọ̀ lókèrè lọ́wọ́ tó ọ̀rọ̀ lórí ìrántí ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọn kò kọ́kọ́ so wọ́n kó tó ń kó ṣe ọ̀rọ̀ àjọ́bẹ̀rẹ̀ ẹ̀dí òmùọ̀ lóòlóòtú òtù gbé e kó ojú kó ló ta ṣe tí ẹ̀rọ ń tọ ọmọ lọ́wọ́ ẹni ní ọmọ òwò tó náà àtijọ́ láyé tí wọ́n lọ pé ọ̀rọ̀ láyé kí ó lọ tó tó bá rí owó òun ṣe báyìí báyìí báyìí láwọn ìdájú ọlọ́pàá èèyàn wá bẹ ọlọ́run pẹ̀lú àdúrà àdúgbò ọmọ èèyàn máa náà ti sábà ṣe اللهم انت ربي لا اله الا انت خلقتني àdúrà ni orúkọ ọlọ́run wà níbẹ̀ ìdílé tó ọba tọrọ nǹkan pẹ̀lú ẹ̀ kò sí ọlọ́run kan àti tí òwà sórí rẹ̀. ọ̀rọ̀ àwọn ẹni ni àdúgbà tí a tàwọn kí mo kára tẹ́lẹ̀ اللهم اني عبدك ان عبدك ان امتك ناصيتي بيدك راض في حكمك عادل في قضاءك امرتني فيها فيها عدل كبير في قضاءك tí ó gbogbo ipò ní àwọn àpẹẹrẹ bí àwọn àdúrà أسألك اللهم بالقدس وأنت سميت به نفسك وجدته أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم غير عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور قلبي وجلاء قلبي وذهاب همي وبما يومك سواء يوم حاجة تعبان به وقد برأسي وقوه وقد بفعله الله حضوري بكذا ọlọ́wọ́ tí mo lọ kẹ́yìn kalẹ̀ fún ẹ̀ láàrin òmìnira àtàkùn ìdíje ó dàbí ti bẹ́ẹ̀ ní kápáyìn ọlọ́wọ́ kan lórí ló mọ̀ ilẹ̀ ń لا تسأل بني آدم حاجة وسئل الذي أبواب لا تؤدم الناس يغضب إن تركت سؤالهم وبني وآدم حين يسأل يا وبني آدم حين جماعة àbúrò wa ní sí nígbà tí wọ́n ti mọ̀ tó kò sí tọ́lọ̀ ọ̀gbà lọ́wọ́ yìí ọlọ́run ti ní òjò lórí ẹsẹ̀ ìlú ìmọ̀ ayé tí ẹ̀ bá kókó sí ní òjòjọ́ ẹ máa pè ní ní ìdàlúwò ti ṣàdúrà

ọlọ́run gbogbo àbí wọ́n lọ sí tó ní ẹ̀ka rẹ̀ sí àlàáfíà sẹ́rí tábàbọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ní ìlú ṣùgbọ́n ṣe àwọn àpá àwa tó ní orí ìlú àti irú ẹ̀sùn àtúkọ́ àwa nínú sọ́ra sẹ́rí hasan bukari sísọ̀rọ̀ ẹ̀ lọ ó ní ìyẹ́sùrọ̀ لو أقبلت يوم القيامة ورأيت أجرا الأجور عظيمة فسألت الله من أين لي أو لك هذا فقال هذه أدعتك التي كنت خيرت لك إلى يومنا قل هذا القيامة كما الله يعني وما يجيب وما يجيب وما يجيب sábọ́ á ní gbogbo ẹgbẹ́ ti ẹni o iṣẹ́ rẹ̀ ló tó báyìí ọlọ́run òbí ní ṣe ti máa ṣẹlẹ̀ ọlọ́run gbogbo ti orílẹ̀ èdè ṣe é ká má sọ pé àwọn àgọ́ ààrẹ tó máa ń tọrọ káàkó ayé ayé ìlú ló pọ̀ ní báyìí ìlú bẹ̀rẹ̀ tó ọlọ́ta fún ọgbàgbà ọmọ ilé ayé lórí sínú lọ́wọ́ kẹ̀kọ́ nígbẹ́sẹ̀ tí gbogbo wọn fẹ́ pọ̀ bí iṣẹ́ wọn èèyàn wá lórí ìjọba tí wọ́n ń ti ọ̀pọ̀ àkókò tí ó gbà ẹ̀wọ̀n nìyẹn ọlọ́run ò bá láyé ní olúkúkalẹ̀ fún ọ fún wá ní ọkọ̀ rẹ tí òun náà bẹ̀rẹ̀ sí ní àwọn ààrẹ tó ti tẹ́lẹ̀. ìjọ náà ní ìbànújẹ́ títí rẹ̀ ń sí ọlọ́run ó ń gbàgbọ́ ọ̀pá ìjọ náà ní ìròyìn líle ẹ̀rọ ti àrí pé àtàǹfààní táwọn àbáyé yóò bà láyé kò ní gbà láyé ó kó dédé àwọn ọmọ tó fi yóò gbà kò gbà ó ti kó gbà àmì tó kò ní gbà òun náà ni wọ́n máa ti yóò gbà kò gbà. á máa àgọ́ àtùtù ní yóò gbà láyé àti òní nínú àti kò ní gbà láyé á ti òní ẹ̀dọ̀ á pẹ̀lú á náà òní ẹ̀díkì owó àìbá àtàkùn wá àmọ̀tàn tí ẹ bá ti bẹ lóhùn iná rántí ọlọ́run ẹni tí ó rántí ìlú sọ̀rọ̀ èyí bẹ ó ẹni tó bá ti rántí ọlọ́run kan ti bá wọn. àti báyìí ìdìlá ẹni tí ẹ bá rántí rẹ̀ kò fẹ́ràn rẹ̀ ni. من أحب شيئا أكثر من ذكره ومن أكثر من ذكر شيء هذا يجيبه إلى حبه ẹni tó bá fẹ́ràn ìtẹ́lẹ̀ wọn á yẹ ká ẹni tí bá ń dára ó pọ̀ nínú tó ń gbogbo wọn wọ́n yà tó o ti bẹ̀ orúkọ àti ìtàkùn lọ ó yẹ kí ẹ máa wọ ṣíṣe àwọn ọkọ táwọn ènìyàn ń dá ní ìlú ìta tí ń dábọ̀ ọ̀pọ̀ fẹ́ràn rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ kò ní kí ìyẹ́ ìpọ̀bẹ̀ máa gbọ́ wá dáwọ̀ àwọn kan wọ́n bá lọ́pọ̀ tó ọ̀pọ̀ ìrọ̀ àti mọ̀tò gbogbo láti lé títà ìjàmbá àti ìròyìn ìdúgbà ẹ̀. ó ti di ó ti bẹ̀rẹ̀ sí nọ́mọ́rọ́sì ó lè rẹ̀ lórí ìgbàlè lókè á láti sọ ìdí trọ́ǹpù náà wọ́n sọ ìdí trọ́ǹpù. ó bá ní ìdùnnà ti tẹ́lẹ̀ ìdàgbà ẹ̀dá kò ní dé nípa lọ ìdùnnà ẹ̀dá lọ sí sàmù ìdá ìjọ òwò ni ìwọ́n kò sọ̀rọ̀ òwò àgbà. ṣùgbọ́n obìnrin fagbára sí ìdùnnà ọmọ ẹ̀yà mi náà tó bá bẹ̀rẹ̀ ọdún máa jẹ́ kí n ara rẹ̀ nílẹ̀ tí máa jẹ́ kí n ara rẹ̀ nílẹ̀ ń ṣe nígbà tuntun ní àwọn ìṣe gíga máa pe ọlọ́ọ̀lọ́dà táwọn sí bí àtàwọn kankan kù wọ́n ń gbé mọ́tò náà kò sẹ́ni tí máa ń rí ọlọ́run kò ní kó àìsàn náà. Ibi tí wọ́n wá rò sí ó ti bàtọ́ bá na owó wọn kó gbogbo wọn ní ẹran yẹ ṣe lọ kó ìdárúkọ ọlọ́run mo sì rántí ọmọ púpọ̀ ìṣẹ́jú kan àbọ̀ tí mo rántí ọmọ ìtàkùn èyí rántí ọlọ́dún tó pọ̀ jù ṣùgbọ́n àpàtì jẹ kí ìjókòó rẹ̀ gbọ́n náà ìyẹn wọ́n wà dé bá ìdíje gbogbo pàṣẹ tó lára ọ̀dà rẹ̀ fọ́ wọ́n tẹ́ sí ilé owó bú ìrántẹ́ wọ́n àfihàn tó wá sí ìtọ́ ọ̀fẹ́ ní àjòjì ọ̀pọ̀ ọwọ́ àwọn ará jọ̀ọ́ ìdí ìtọ́ ọmọ ẹ̀ ṣe ìlú owó wà kò ní ìlú ará jọ̀ọ́ في نومك في يقظتك في عملك في قراءتك في تعاطف أو معادلتك مع الغير وعلم وجب وجب وجوز وفقيصر فمن يعد دعاء لأن الذكر نوع من الدعاء حتى لا أطيل عليك

àdìgbò àpò òun dandan fẹ́rẹ̀ gbéra àbí lọ yóò sì lọ wá olú òní lọ́wọ́ tí a bá sọ owó lọ́wọ́ ní ojú wọn náà yẹn lọ lórí ìmọ̀ àti orí one hundred thousand tí wọ́n ní kékeré ní ìlú ìjọba ìlú ẹ̀ẹ́dà pé òun náà ó sì lè máa ń ta wọ́n yẹn bá lọ fún jẹ́kúrò lè ní ẹjọ́ ẹgbẹ́ lọ́nà ìjọba tó bá lóhùn òní èyí wọ́n kẹ̀kẹ́ tẹ́lẹ̀ inú ó ṣe pé kò láì tó mú ọ àwọn ẹgbẹ́ kò bẹ́ẹ̀ fún ẹ àwọn ẹgbẹ́ ní ìlú tó bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá lóhùn òní ẹni àkókò ẹwà ní ìjọ nínú kò bọ́ sí kò àwọn mẹ́ta ọ̀nà bẹ́ẹ̀ tó ti lọ sí ẹgbẹ́ yẹn bílíọ̀n ọwọ́ lóhùn òní kò tó kí ní ìní ẹmọ tó ní ìní ní ìní ìrúdé ní ọ̀pọ̀ pẹ́ẹ́bù lùpọ̀ ara òfẹ́rẹ́ àjẹmí òfẹ́bù ẹ̀ ó jẹ́. àdúgbé ó ní ìwọ ṣe jẹ́ kí gbogbo ṣe fún ọ inú ọ̀pọ̀lọ̀ tó kún wò ní nígbà tá a bá lè sọ ẹ nípa irú dáńgó ṣe sí àwọn sọ ìpọ̀ ọlọ́run pàtàkì àìbá ìlà fọ́ọ̀mù tó kéré ọlọ́run èyí tó o kó tó mo lè fi bèrè ilé lọ́wọ́ lọ fún gẹ́gẹ́ tó o bèrè báwo ló ní. èyí tó tá àwọn ọmọ ọdẹ wọ́pọ̀ fi díẹ̀ díẹ̀ rẹ̀ á ebi ló pé ní. ìrìn máa fọdọ̀ rẹ̀ ní ìlú tọ́wọ́ gbogbo ẹ̀ ọlọ́wọ́ bọ̀ ọ́ ẹlòmí ẹgbàá débi àjọ àjọ ọmọ ìjọba ìjọba ọmọ ìjọba ìjọba ibi oríṣi ẹ̀sìn pé kó bàtà ró mẹ́ta lọ́wọ́. الله يرزقه استغاثة له وقل أيها تمهيلا هل يأخذه وقل أيها تمهيلا هل يأخذه يثمر الفول الضغط متابعين ìdí tá a bá pè yóò fi ètò jáde ṣùgbọ́n àìsàn ọ̀nà àwòrán ìlú máa dábẹ́ pẹ̀lú ọlọ́run tí máa jẹ́ kí fún mi ìmọ̀ wá ìlú ọ̀nà lóko kọ́ọ̀bù ní ìjọba tí ìlú tó jù wà mo ti lọ òun ló dé pé àìsí àbúrò mọ́ sí ní kálù àti. أما الخلوة التي تنفذ وهي الخلوة مع الله سبحانه وتعالى. إن قد أعطيت ìdìbò nǹkan sọ ilé ọwọ́ tó kúnlẹ̀ wọ́n bẹ̀ sí ọwọ́ lọ lókè ibi tí àbá sọ àwọn èyí ló ti jẹ́ mọ́ bá tó sọ̀rọ̀ ní tí ìjọba bá rí ìdíje tó rí ìdíje tó rí ìdíje. ó lè ní òwò lọ́wọ́ àwọn kàyà àwọn màá ní òkàyàlà kọ́kọ́ mọ́ wá sí lọ́pọ̀lọ́. fọ́nà bá ti ṣe ní ọ̀gẹ́ ìjọba bá tó àwọn ọmọ tá a kó sí àwọn ìdájọ́ náà àkókò mọ́sára tí wọ́n ti ń sálọ̀ ẹ̀rín ní àbọ̀dé nìkan sálọ̀ àwọn ìdájẹ́ bá pè wọ́n ní pọ̀ ẹ̀rọ lọ́wọ́ ní ìlú rẹ̀ nígbà lọ. sálọ̀ àti lòmí mọ́sára sápamọ́ ṣùgbọ́n sápamọ́ ń rí ẹ̀ pẹ̀lú fóònù òṣèlú sálọ̀ ní Ìgbàlódé ìṣẹ̀lẹ̀ ní kò ìkàlọ́lọ̀ ìrànà àti máa ń lò lé ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí Wọ́n ní كان يذهب إلى المساجد المهجورة يوم أن يكون مثلا كتاب يتابع جوبة مثلا ثاني مين أتكون جوحة عليه جيرة ومن يأمن علم آدم علمه nínú bẹ̀ òun fún ara rẹ̀ yóò wà lọ bá àwọn sáájú tí ò sí ìyàn bẹ̀ láwọn èèyàn sábà lọ nígbà tí wọ́n ń tún kí ẹ̀fọ́ ló fẹ́ ṣe ìdíkà àwọn tí àwọn èrò bá pọ̀ àwọn ẹni tí ó ló mọ̀ bí ìṣẹ̀. kò sí èkú ní ẹ̀ma àbúrò ìdíkà àwọn ní Canada ní kí ẹ̀ bá so ìdíkà ó lè bá àwọn ẹ̀fọ́ yẹn tán àti wàá lè ní wọ́n mọ ẹgbẹ́ tí ṣe náà mọ̀ ká tó èyí ní orí ọmọ tí ó mọ̀ ẹ̀. Wọ́n tún àwọn kékeré ló tún lé wọ́n mọ ilé ara. Wọ́n ní ìwà òkú ọdún ìṣẹ́ ló ń bẹ̀rẹ̀ ní ìdájọ́ wọn dáná lé náà wò. Tó bá wọ ọlọ́wọ́ máa fi wọ́n sí ìdí mẹ́rin, ìwọ mọ́sálásí kan délẹ́kùn pé èmi gan fúra ní wọ́n sálọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kí n ti wọ́n tó dáa tó ẹ̀kọ́ wá ní ìdílé yọjọ́ ìwà rí wọ́n ní ìjọ. Wọ́n tún kì í rí àǹtẹ̀mọ̀ àwọn mọ́sálásí tó ń fi hàn ní ọmọ lọ́dún kò sí àwọn ìlérí síbẹ̀ ẹ̀rọ tuntun fọ́ bẹ́ẹ̀ ẹ̀rù jẹjọ́ rẹ̀ yìí. Torí bẹ́ẹ̀ ìdílé dáwọ́ mọ́sálásí بين أنا وبين موادي والموضوع عندي في بعينان كان يذهب يتبادل المهجور يقرأ فيها لرجل ثم ينادي له يوم أقول صلى الله عليه وسلم في يوم كان قربولا اللهم إنا بدينا تنزيل في رب وتعالى torí kò kò sí ọgbọ́n tí ó yẹ lẹ́nu yẹn náà wọ́n ti mọ owó wa àwọn ibi tí wọ́n pọ̀ ẹ̀rọ lọ́wọ́ màlúwà inú ìlò ń lọ

ó lè tó di ẹ̀rọ wọn di ẹ̀rọ wọn bẹ láàárín yẹn. ورجل ذكر الله خاليا فضر بحنا يمكنك المسجد الأمر يولى دواء ما في شيطان وكان كمان لو في كمان كان أخوانا مصدود إلى الزنبا يقدم في الناس يمكن في زور يولي الكلام لعمر قالوا عمر أنت مع الله wọ́n wá ti dé ìlú ìyọ́ ẹ̀rọ rẹ̀ tó wá sùn ẹni tó wá ti sọ ẹni tí ó rẹ̀ ń dé tó wá lọ́wọ́ kékeré tí ó sáré tó bá ti rẹ̀ yọ náà ẹ̀rọ tó wọ́n tí wọ́n bá ti tún sáré tó lọ́wọ́ kékeré ìdí náà ọ̀sáré ti di ọba tó bá ti kó tán náà òun lè dá ọkọ̀ òun ti dá ọkọ̀ rẹ̀ tí ó bá ń gbó òun kẹ̀rẹ́ ti fi bí àwọn amúgbẹ́jẹ̀ lọ́wọ́ tí wọ́n gbà tó àti orúkọ orí ìkájọ́ àlùfáà kìí sì ní jẹ gbogbo ẹni tí bá lọ méjì ní pàṣẹ ilé ẹni mùsùlùmí wọn kò jẹ́ mùsùlùmí kí wọ́n ní káyọ̀ lọ́wọ́ ti kájọ́ ìgbà ìgbòrí mi sí àgbọ́gbọ́gbà ẹni ó rò ìmúrò yára ètò tó bẹ èyí ronú bẹ́ẹ̀ dákẹ́rì ọ̀tọ̀ sí ti ń rí èkó kéré tó wà nínú àǹfààní tí a fẹ́ rí pé mẹ́ta mẹ́rin ló sọ ní lórí ìmọ̀lọ́. ìdí ìròyìn ní sí ìjókòó ìjọba tí wọ́n yàn sọ dáadáa ni. ẹ mọ wo ẹ gbọ́ tó ń sọ ní olóyè tó ń bọ́ yìí nínú àǹfààní ni. torí pé òkúta yẹn ń gbọ́gbọ́lọ́ rẹ̀ ó dá yẹn sílẹ̀ kí a lọ fẹ́ sọ fẹ́ tó tókùn lọ náà. àìsàn ni wọ́n máa ń ṣáájú gbígbígbí òní rọ́ọ̀tì kí ẹ̀rọ wa máa gbígbí máa dáwọ́ pẹ̀lú ọlọ́ọ̀ kí máa dé kí ẹ̀rọ rí òkú máa lọ́dọ̀ wọn. kọ́dà kí máa ṣílẹ̀kùn wọn náà ní táìmù máa rẹ̀ ní táìmù wa ti já fóònù lórí tó ní mo mọ̀ ní dáwà kí kí tó bá sùn mo bá wọn fẹ́ tí sùn lọ́wọ́ ó tún ta kí ìwòsàn lọ́ni. fọ́nù àti èdè ìwòsàn wọ́n tó àti èdè ìsúnkù ẹ̀rọ ìjọ ọmọ jáyẹ̀rì ìmọ̀ àtẹ̀mọ́tẹ̀ ìmọ̀ àtẹ̀rẹ̀ lókè ọmọ òdòdó ọmọ àpá. Tẹ́lú ní ìlà ọkùnrin àti òbí sunkú ẹ̀rọ òdòdó ọlọ́run ní kí ìmọ̀dúwò lọ́wọ́ ló kọ́ ẹlẹ́kùn. Wọ́n wà pẹ̀lú ọlọ́run tó kò dáa ló sọ̀rọ̀ ní ayé mi. Inú ìfẹ́ tí wọ́n jẹ́ kí ìfẹ́ ọ̀rọ̀ òní òkèlè wọ́ra rẹ̀ òpin. Inú kàn lẹ́yìn tí bá kú àdúrà máa gbogbo ìlú ń pè wọ́n ní ìdìbò mẹ́ta òbí bí àdírí ẹ̀rọ bí èdè lọ́dún ṣe wá sí àjọ bá dájú kù náà ìlú wà sí òwá sí pẹ́ àwọn wọlé ní ìlà ìwà ló bẹ̀rẹ̀ wọ́n wá sí ìjọba àwọn ọmọ ìyẹ̀wò dàbí kò sí ìmọ̀ láyéjà ẹ bá ìdí pa ló ṣe ẹgbẹ̀rẹ̀ ìtọ́jú bá yẹ lọ ayé àwọn ọmọ àbànú ṣe rẹ̀ mẹ́ta pọ̀ mẹ́ta pọ̀ àǹgọ́là jẹ́ àwọn ọmọ àbànú Yorùbá àwọn bọ́kìrì ó ní àá òun ti mọ̀nàbìkì. Wọ́n ti mọ̀nàbìkì. Àwọn bọ́kìrì ìdí ló ti kúrò ní ìdí mọ̀nàbìkì táwọn náà mọ̀ ọ́n mọ́ ìwà mọ̀nàbìkì. Ó ní ara. Ó ti mọ̀nàbìkì. Táwọn bá bẹ lọ́dọ̀ àtẹ́sì. Àwọn máa ń dà sí pé káwọn máa ń fọwọ́ fún àwọn èso ni àwọn tí wọ́n ní ọgá rẹ̀. Wọ́n náà máa ń gbé àwọn darapọ̀ máa ń bá ní ìgbà ìgbogbo ẹ̀ lọ́nà àwọn ti ní ìgbé wọ́n yá tó ń tó bọ́ ọ̀dùn láti fi àtùkọ àpọ̀ tí a lọ bá ní ẹni tó sálàyé. Nínú àdúgbò lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀. Àlẹ́bí ìlàwó ó ń tún kà máa tàbí òun rẹ̀ ń bí làtọ́ pàtàkì òun rẹ̀. Kúrẹ́dúrẹ́ ti ń tẹ̀lé ìsúná ìsìnkà ayé sábà. iwájú ilé nínú ilé ti ẹ̀mọ̀ ẹ̀ṣọ́ ló ti ẹ̀mọ̀ ọ̀pọ̀ yìí ti ìfún ọ̀nà ìrẹ̀pẹ̀ tó lẹ́gbẹ́ ìgbà tí ó ń gbọ́ ẹ̀yìn wọ́n ti lè ti kúrò ẹ̀mí ọgbọ́n wọ̀bẹ́rẹ̀ ìfọ́sílẹ̀ ààyò ìrẹ̀lẹ̀ àdíjẹ̀ ẹ̀bá pẹ̀lú ìbẹ̀rẹ̀ tí ó mọ̀ sí ìgbọ́n tó bá máa ẹni tí ó sàǹfààní ó ṣẹ́kù á máa jẹ́ kó ṣẹ́kù lára ẹ̀gbọ́n kò bá yí ọdún ọgbọ́n àárí táwọn wà tó kó báyìí fún ẹ̀kọ́ kankan torí kó wọ́n fẹ́ ní àgbọ̀ pálọ̀ àwọn arímọ́ni ti ọpọlọ tí wọ́n bá ń fún jù yóò yàtọ̀ sí ìrìn àjẹ́ táwọn bá ń kú òdìbò kú náà wà á rí káyọ̀ kú láti Ìlọrin ọwọ́ àgbẹ̀kọ̀ yọ̀wá mo fẹ́ kọ tí wọ́n sọ ní ìjókòó ìkàlẹ̀ yọ̀wá ikú òkúkú òkúkú rẹ̀ tó ń tún àwọn ẹgbẹ́ wà bẹ̀rẹ̀. Yà ní ọlọ́pẹ́ tá a dá mọ̀ ní. Wọ́n máa ní ìrìn tí èdè ààrẹ ti rẹ̀ fún mi. Bẹ́ẹ̀ náà bá wọn tí wọ́n ti bọ́ọ̀lù bá education psychology. Wọ́n máa ní ìgbà pé ṣùgbọ́n mo ti kọ́ àwọn èèyàn ní tó ń wò ní náà fún pàṣẹ mi. Ọ̀kan kò lè sọ bí mo ṣe sọ́ọ̀tì náà. Ṣùgbọ́n gbogbo kọ́ńtẹ́ǹtì tí mo sọ èdè wọ́n ti tó bòrò ti bẹ̀rẹ̀ ó láti òun yóò ti nílẹ̀ ẹwà àkọ́kọ́ sọ̀rọ̀ fún àìsíjì yóò àti táwọn máa sọ táwọn sọ̀rọ̀ táwọn ń bèèrè ó yẹ kó tó ti bèèrè ní tẹ́lẹ̀ ọyọ́ ti bèèrè ní táwọn ní àti pé wọ́n àbí kò kọ́ ní àjẹ̀nú wọ́n àbí kò kọ́ ní àjẹ̀nú tí wọ́n náà bá ó lè má tètè sí ilé àkọ́kọ́ ọ̀ àìwọ̀ tó bá ti tó òkú sí ẹyọ ọ̀dà àárẹ̀. òun ní ìgbà tí wọ́n ti lọ́wọ́ sí ìlú bóòlù ìdí ìrìn tí ó há ó ní òun kàtà máa ń pè ìgbàgbọ́ lábọ́ rẹ̀ ìṣòwòlógún màbílẹ̀ ẹ́ ó ní ẹ̀rí ẹ̀gbò ìṣòwò ní iṣẹ́ olóògbò sọ ní ilé ẹgbẹ́ orógbó jẹ lọ́wọ́ wa years ni wọ́n bí ilẹ̀ ó tàbí yóò pọ̀lọ̀ wọ̀ bí ilẹ̀ báwọ̀ èyí bí ilẹ̀ àti oṣùkù ṣùgbọ́n bóyá ìdí wà bẹ́ẹ̀ ìbàlóṣẹ̀ nípa ṣùgbọ́n bóyá ìdí wà bẹ́ẹ̀ àwọn ọmọ yahoo yahoo wọ́n ronú náà wọ́n ti wà tán tí wọ́n sùn nítorí owó rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti gbogbo òkè tí ò ní bí sọ ọ̀dọ́ wọn fà ní bọ́ọ̀lù ní owó kàbá wà láti rẹ̀. akẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n ti lọ́kọ́ tó tọ́ tó bá kò jẹ́ ọ̀tọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní èyí kó bẹ́ẹ̀ ní pé padà fẹ́ ó ti ní kó lè gbé ní bọ́ọ̀lù. ẹ̀ka ló fẹ́ ní kọ́tẹ́ jẹ́ lórí kúrú ó ní òun ti ń gbàgbà wọ́n lẹ̀ àti káàbù kan máa tó ìdá lóògùn ní ìdúró ìdá lóògùn láì òun tó tó ìfóònù wọn tún wọn gbowó wọn á yọ díẹ̀ ìyára ọmọ ẹ̀rọ dání ó lọ lóṣìṣẹ́ níta àjẹ yìí kan láti jọ́ ni yẹn ti yọ owó nínú àkáǹtì rẹ̀ ọgbọ́n yọ five thousand kò sí mọ́ tàbí ọjọ́ ti twenty eight thousand ẹ̀dá kan kì í ìkọjá jẹ́ ọ. àwọn kẹ́kí bí ọ̀rọ̀ kan wà ẹ̀jẹ̀ wàhálà náà ẹnu ní ìgbà bẹ́ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ ti bàbá tí ọ̀rọ̀ bá ti wà láyé ìgbòkú fọ́ọ̀kù wọ́n gbọ́ tó wà fún ìkan fún náà ṣọ̀gbọ́n ẹgbẹ́ òṣèré kan tó wà láàyè bí ọlọ́run kò sí àná wa lẹ́yìn tí a ń sọ̀rọ̀ àwọn kan tó kù wọ́n ní bàbá ìyá ń bẹ láyé fọ́ọ̀mù kó láǹfọ̀ kú mú bọ̀ fáwọn èèyàn wọn sí ìsúnkún wọn tán kò sí ọ̀sẹ̀ tí kéré wa kó ṣù bàbá kú kò sí ìjọba ìjọ kejì àjọ kẹta sọ̀rọ̀ ọgbà ìgbà náà tó kú ọmọ ìyẹta náà ọ̀pọ̀kẹ̀rẹ̀ ìjọ́rìṣẹ́ máa ẹ̀ẹ́dú máa àwọn tó mẹ́bí orí okùn ẹ̀ lọ́wọ́ ni àwọn fún olóòwò tó kàn bá jẹ́ ìdílé ẹ̀kan lé lọ́wọ́ lásìkò yìí wọ́n máa rò pé wọ́n ní ọ̀la ẹ̀bọ láàyè tó o bá sílẹ̀ wà láìní orí ó wá ní wo jákà rẹ kúrò níbi àwọn kan òní máa tẹ pẹ̀lú ẹ̀ lọ́gbẹ̀ẹ́ ẹni tó gba ẹlọ́wọ́ bẹ̀rẹ̀ sí oúnjẹ lásán ẹnu ní gbogbo kẹrọ ìfẹ́ yìí lára ọmọ ẹ̀ kò sí wọn ní méjì lọ àwọn méjì jì lọ wọn tó àwọn ọmọ ìlà sílẹ̀ òun náà ti wá lọ bẹ́ẹ̀ kéèkì oge owó tí a kókè tí ò yẹ kókè kókè kò jẹ́ dábàrà mọ́ dáná nígbà táwọn ọmọ ìgbà tí a bàbá ẹ̀ wọ́n ti nínú ọmọ owó wa àwọn ọmọ ẹ̀ ti iṣẹ́ tó ṣe ti mú wọn lọ́wọ́ wá sí ìlú ìjà wọ́n tó kàn ní ẹni tó náà tó ẹni tó wọn ní tó fún wọn níṣẹ́ ìdí ó yẹ lẹ́nu ní ìlú kò jẹ́ lọ́la ṣùgbọ́n wọ́n dáhà ní ìdí máa ń dára ìgbà rẹ̀ àbọ̀ ẹ̀kọ́ mẹ́rin kọ́ ju nínú tí wọ́n ní wọ́n ní mi kún níṣẹ́ yìí ìdá àbọ̀ ìyá ẹ̀tà òun ìwà àbọ̀ ẹ̀wọ̀lẹ̀ لكل شيء إله ضيعته غير من كل شيء وما من الله من ضيعته عوض وما من الله

nígbà tí wọ́n tẹ̀lé ìfún wọn ní síra àdáhùn ìdáwà ní ijó àtìmọ̀ òun ní nǹkan tó ò fẹ́ ilẹ̀ nígbà tó ń bèèrè Ní ìjọ máa ń tù sí tí wọ́n lọ dọ́lọ́ náà. Táàbù tó rò pé ó mú wa tó bá fẹ́ lọ́wọ́ ọ̀pá ẹni. Wọ́n tó lọ máa ní kó lọ kó bá ní kò yẹ tó ń kó tó lọ lọ wàhálà nílẹ̀ ni ọ̀. Yorùbá mo ti gbé lẹ̀. Wọ́n yẹ wá sí ìrẹ̀ ìdáàbò ní aago mọ́kànlá ẹnìkan wá ní àbá kọ́ńtàkì yà àgbọ̀rọ̀ ní ìpìlẹ̀ ẹ̀ka aago mọ́kànlá wọn lò aago kan kódà wọ́n ń pè wọn lọ́wọ́ ẹ̀sùn mọ̀ pé lórí ìlú wáyé látàgbà èrò láti ìlú ẹ̀pọ̀tù wọ́n ń pè wọn lórí lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ní ká jí láàjà tó ọ̀pọ̀ wọ́n lọ sí lẹ́rìn àwọn ẹ̀wọ̀n àwọn ọmọ sí lọ́nà مقومة بكل شيء وما من wọ́n lọ ó lọ fún wọn lókùn mọ̀sán wọn bá àti ọdúnlọ ọdá àti ọ̀yọ́ mọ́tò wọn láti lẹ́yìn. Thank you. ọ̀rọ̀ mi lórí. Lẹ́yìn kan ló fẹ́ sáà, wọ́n pè wọn ẹni wọ́n ṣe yọ ọdún méjì I àmọ́sílẹ̀ láti ọ̀gbọ́n pẹ̀lú àdíṣà I ẹ̀rí try. What is your position? You try. We can always you You try and understand that we come. And okay, okay, hope, you can change tomorrow. ìkẹ́ tí wọ́n torí ẹ̀ di ìrànlẹ̀ tó kí lábẹ́ ẹ̀dálẹ̀ pé ẹjọ́ jọ láàrin èyí ó ti àjò àwa wọ́n lẹ́yìn ló ti bẹ́ẹ̀ ẹ̀kọ́ oníṣẹ́ ìrìn Ọlọ́run ìjẹ́ ìròyìn ìgbésí, ó yí jẹ́ ìròyìn ìgbòmọ̀ tí ọlọ́run ọlọ́run fún ọmọ wa káàkiri ọkọ mẹ́lẹ́ o àmì ọmọ sì lè wọ́n yẹ kó gbìyànjú náà ẹni tó wọ́n lẹ́kọ̀ọ́ dúkọ̀ kò pọ̀ dẹ́rù gbogbo bá ẹ̀sọ̀ àtẹ̀yí ń bẹ̀rù ọmọ gbogbo lọ́rọ̀ yẹn. tí wọ́n bá ti rí títí owó ẹ̀sọ̀ tó máa tọ́ tọ́ lọ́rọ̀ ẹ̀ náà wọ́n yóò ẹ̀sì kejì báyà ń yára ìkú sí ìṣẹ̀lẹ̀ ìgbà ó sì pọ̀ lẹ́sàn-án bọ̀dé lè náà tó ẹ̀dọ́ aláàkà. Bàbá ní àbùdẹ̀tò ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀. Bàbá ní ọlọ́ṣe kan tó wà wọ́n náà máa ń tẹ́tí bẹ́ẹ̀ bàtà ìlọ́ tó padà lọ sí i. ẹni tí a ní ló bẹ̀rẹ̀ bí ìjẹ́ tó lọ ń ronú sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ìjọba láti ní ìdúrẹ́ ni wọ́n náà máa ń lọ sí èyí àwọn àti àárà ọdún àti inú gbó nínú gbọ̀ngá ọ̀sẹ̀ mẹ́ta ọ̀ ìkíkí mọ̀ kankan. Mo dábìí dáa ẹ̀sìn, àbá ṣùgbọ́n bá fún mímọ̀ ah, ní ọ̀nà àrá ìgbà òhà ọ̀sílò ọ̀dọ̀kọ̀ọ̀. Ilé ìrọ̀lẹ́ ìgbọ́fẹ́ ọmọ fún ìlú ìgbó dání. Torí pé lẹ́yìn àwọn ọmọdé tí mo ti wáyé ọmọ tó ti dábàá, wọ́n fún wọn lọ sí Kálúwà lọ bá sùn lọ bá sàlẹ̀ lẹ́nu wọn ní pé a dáwà sí pé ọlọ́run yẹn ó rọ̀ lọ.

irú ikúwù lórí àbájé ìmá mú ìmá jẹ́ àgbàdo lọ́gbọ̀n ọ̀rọ̀mọ̀tọ́rọ̀ sábà ní ojú ọ̀sẹ̀ jẹ́ àgbàdo rẹ̀ àṣùwọ̀n àná náà náà ti. Kẹ́lọ́sẹ̀ òṣìṣẹ́ tí ó kúkúrú àwọn àtìkíyà kẹ́rẹ́wọ̀n jẹ́ ìjọ sọ̀rọ̀ kìí ṣe fáwọn ń pe àlè sómi àyẹ̀wò ní tí wọ́n ṣe ìsìnkú súnmẹ́bì orúkọ pàtàkì nígbà tó bá ìrìnàjò ọba tí ó lẹ́kùn kára sí kí ìrìnàjò yóò sọ ṣe ìbọ́nù wọn tàbátàrà ní ọyọ sí ọwá ṣùgbọ́n ló gbé mẹ́lẹ̀ ẹ̀rọ ọwá ní àmì àrọ́ gbogbo olùrọ̀pọ̀ lásáájú rẹ̀ rọ́pù olè ní ìrìnàjò olè ní sọ́ọ́ ẹni tó lè gbà. Nígbà tó dé àbúkọ́ ti dá àwọn òkú ní ọ̀pọ̀ àti mọ́sẹ̀. Ọwọ́ àwọn ewu ìka ìlúdà sábà ti kọ́kọ́ lọ ní ìsinmi ìgbẹ́ tó wọ́n wà wúlẹ̀ ẹnu wọn ti fi tán gbogbo àlàyé gbogbo àlàmù ti àlàyé fún ọ. Nínú wọn, àhánsà wọ́ọ̀wù lẹ́yìn. لا إله إلا هو وذكر التفسير سوى الله الذي لا إله إلا هو سوى الله وبهت الذي كفر في سورة قريب lẹ́yìn àwọn apàdà wa wa ní fóònù sọ fún ẹ̀ wọ́n ti sọ ìgbà ẹ̀ wọ́n ti sọ ìgbà ẹ̀ gbogbo tí wí òun lòún wọ́n lè ń tẹ́tẹ́ àwọn ìlú náà èso náà wí ìgbà fún wọn àṣìṣe bọ́ọ̀nù ìgbàwọ́lẹ̀ láwọn ọ̀nà ìlànà ìláwọ̀ ìdíṣẹ́ báyìí ló wí kò sí ìpínlẹ̀ òun àwọn sọ tó bá wí ìṣọ́ ọpọlọ báyìí ọkọ̀ bẹ̀rẹ̀ sí wí. wọ́n ìdíná òun yàrá ọ̀nà kó ìrìn wọn lẹ́gbọ̀ọ́ mo rò pé wọn ní ìdí náà wọ́n gbèrè sí meditation mo ní àwọn wá sí ọmọ ọmọ meditation meditation wọn ló pàdé wọn dákẹ́ èyí tó bá òkú tó káà dákẹ́ ní ìmọ̀ ọpọlọ ọpọlọ òkè ẹ̀dùnpadà àti ìdìkan wà sí mo fẹ́ kí ń yẹ ẹ̀ka mo sì ní mo dáṣe padà sí náà lórí kódà àwọn tí wọ́n gbọ́ ìkọ́ni ẹ̀dùn tó sáfẹ́gẹ́ sí tọ́pìkì ẹ̀jẹ̀ táwọn obìnrin máa wò pé àwa ìdíjìnà ní ayé ọ̀nà ìdíjìnà náà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ìdíjìnà ní ìdíjìnà wa ní àdíjì yẹn ó lọ ní ìdíjìnà ẹni tó bá bẹ̀rẹ̀ ṣe kánú wa wọ́n á bẹ̀rẹ̀ ọ̀tọ́ fún àlẹ́bí ìdíjìnà ṣíṣọ́ òmò fìtàrà wọ́n á ní ẹ̀ka àbákò orí ìfẹ́ mẹ́ta ló ti ẹni wọ́n ti wá sí àwọn ọmọ ẹgbẹ́yàwó àwọn ti wá sí ẹ̀fún àwọn ìdìbò àṣùkú ọ̀sán ló pé kí ìyẹn ní bá lọ ibi mẹ́ta ní amẹ́ríkà ìtumọ̀ kò dá lójú mọ́ dá lẹ́yìn ti ẹ̀ta láti ní ẹ̀jú dá ẹ̀yìn ní ká báyìí ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹ́ ìdí ìdí yẹn nínú ìtàpá dídà ní mo fi ń sọ nǹkan táwọn àwa ní ilé ìgbé mo ní súnmù tó wà ní ẹ̀ta òfin bẹ̀rẹ̀ ọ̀fẹ́kú látara ìtìkọ́ kí ni súnmù tí wọ́n àgbákòjẹ́ lórí ìmọ̀ ìdìbò wà fóònù ní ibi ojú ẹ̀rọ ní wa ẹgbẹ́ rẹ̀ nígbà tó ti bá dànù tí wọ́n tẹ̀ náà tó tí wọ́n yìí kọ́ tí wọ́n máa tẹ ogun ẹ̀rọ ẹ̀rọ bí lóbi tí mo kọ́ sí ti ní ìyàwó ń lọ fún aláwọ̀ àti mo tí oye tàbí ẹgbẹ́ tó ń pò ẹ̀, ìdí yóò jẹ́ kí ní àbáàlù, àlọ́wọ́ أما يوم يكون إنسان عدم إذا لم تكن العلم هو إلى الصحوة إلى الجيل الطيب قرب هذا النوع أما إذا ما لو أقولوا لنا أقولوا أقولوا وعلي أقولوا وعلي العزلة أو الخطوة وبين ذلك أقولوا لكم أقولوا لكم وعلي بنكاري bákan náà ni ẹ̀yẹ kéwì ike tí mo fẹ́ ṣe pé mo fẹ́ dájú kó láti orúkọ sọ̀rọ̀ ọlọ́run dáadáa bẹ́ẹ̀ sí ìtàǹfà níbẹ̀ àbáni wọ́n tó òbí yọ ẹ̀rí kẹ́rù tí ẹ̀ máa tún wá jẹ́ ló lè kó ọkọ rẹ̀ pọ̀ tí ọmọ ọlọ́run ti ń ká ẹ̀ẹ́ jẹ́ ọ̀dẹ́ iná ọmọ rẹ̀ ó ti parí àwọn ìfọ́sọ̀ tó wà lọ láàrin àwọn ẹgbẹ̀ta láàrin àlàáfíú ọ̀yẹ̀fí ọ̀yẹ́nà ọ̀síta kí ni ìkẹjọ́ wà tẹ̀lẹ̀ láàrin wọn àbáwọn pọ̀ bí orí tó láǹfààní láàrin àtàkà àdígbò láàyò máa ń lọ sàmà ọmọ ẹ̀yìn ilẹ̀ ìlànà nàbọ̀ wọn ìdọ́rọ̀ أدركته النفس زلالها وزال عن القلب المعنى ظلامه Kalau ada sesuatu, kalau ada sesuatu macam apa? àwọn ọlọ́ iná wà wúlò rẹ̀ ẹ̀yà olóògbàtúgbà tí wọ́n ti fún ìjẹ́ ní àmì àwọn kò sí sára wọn ti ju pé wọ́n bá wà ní ọjọ́ ẹ̀sìn nínú títí nù kí wọ́n ń gbé ní ráyè ìjẹ́báwà nínú títí tí àti àbá ọ̀pọ̀ wọn ìgbà tó pẹ́ ní pàtó sí ìmọ̀ṣì ilé ẹ̀wọ̀n ìmọ̀ àwọn ìmọ̀ṣẹ̀ ní àláìsí ẹ̀ láròkí ìfẹ́fẹ́ yìí bẹ́ẹ̀ àṣọ tí wọ́n yọ ọmọ mú ẹ máa mo fẹ́ tọrọ lọ́wọ́ rẹ̀ wọ́n náà tíra ìlànà yìí káyì ó kàn ní ìrírí nǹkan bẹ́ẹ̀ lè bọ́ọ̀lù ó lè kígbe wọ́n lè bọ́ọ̀lù dání kiri díẹ̀ tó bá ní ọ̀hún jáde wò ó ẹni tí tó ń fẹ́ jẹ́ ẹ̀yìn afẹ́fẹ́ olóṣèlú lọ mọ́ àdúgbò ìrìn kan níbi wọn ti sábà náà nìyẹn lọ́rọ̀ kìí ṣe sábà ẹ̀ tó fẹ́ lọ máa bá yánà sí ìdílé lọ láti ojú tó wà nínú náà one million rárá o ẹni tí wọn sọ pé ìfẹ́lẹ́ ti wọ́n yí bá yánà sí twenty million bàbá bí yánà sí twenty million tí wọ́n parí ẹ̀ rárá ìyẹn pọ̀ sí mọ́ wá sí. olórí tí ẹ̀ lè ṣe nígbà tí wọ́n bá dájú òkú ní kó ti tẹ̀lé gbòòrò màá ní àyájọ́ kíyàn orí tuntun ní ayé àkùnrin olùgbà ìlú. Nínú tó jẹ́ pé ayé máa ní pọ́pẹ́tì nítorí pé àwọn ilé-ẹgbẹ́ kan kò náà ní ìrẹ́lẹ́gbẹ́ kan. A tà ní ìwọ̀ àrùn ara rẹ̀. Ọ̀pọ̀ ẹni tí kò ní ṣe ayẹyẹ àti àrọ́bì ní ẹ̀kọ́ òkúta ọlú Ọba ni ẹ̀jẹ̀ náà ní ìgbò lára ní ẹ̀bá gbogbo kìí ṣe ẹ̀dà kíkà bíbọ́ rẹ̀ kìí ṣe jẹ́ bí ẹ̀bá tí tí ìkáyà sí ìgbà ọ̀rọ̀ àti orí ìṣe ìkankan tó lè pé kò yẹ kó ní lára nípa tó ní. Tí wọ́n lọ wọ ìlà rẹ̀ ni ó bẹ̀rẹ̀ máa ní kó sí gbogbo wa. Àwọn àwọn àgbòsọ̀lá ti ṣòwò ẹ̀rẹ̀ wọ́n ní ìlànà يكون غاية القارئ إكمال لا يكون غاية القارئ غاية القارئ لا يكون غاية القارئ إكمال عمله سوى لا يكون غايته إكمال سورة أو آية بل يكون غايته فما معاني فيكم الآية Kíkẹ́ tó bẹ̀rẹ̀ tó wà ní ìbò Kùránì kan, àwọn ìpẹ̀lú kan, tó wá jẹ́ ìṣòro rẹ̀ sàtò Kùránì, kò jẹ́ máa tó yìí ní àtọ́wájú. Ó kàn bọ́ máa ní ní ẹ̀bá tó wá lẹ́nu tó máa kí ohun ọmọ ṣiṣẹ́ Kùránì lọ́mọ ṣiṣẹ́. أجاب سمع قدوة أن أتاك حديث لا يمل سماعه شهيد إلينا نزله ونظامه اسم القرآن إلينا تشجيع في القرآن تجدين طول بعده لما يوانا ثانيا إيماننا تنصيب القرآن Ìjọba Kùránì tó wáyé wọn ti Kùránì sọ̀rọ̀ ọmọ ọmọ òṣèṣẹ́ wọ̀lọ́wọ́ àgbọ̀kùn. táwọn kan wá ní wọ́n kó bá àwọn kan kankan wọ́n dé ju àwọn aráàlú pẹ̀lú túbì náírà tẹ̀ bọ́ ní. wọ́n ti tó wọ́n ti fi ẹ̀rẹ́dẹ́ ìtẹ̀kẹ́ ní wáyé láti jẹ́ ètò orí òkè akọ̀ọ̀lá ní òwò túbì. ìlú epo kó mú ẹ láyà ní túbò máa ti bọ́ ìgbà yìí kìí ṣe pé nítorí tó bẹ́ẹ̀ yẹ̀ yẹ́ yẹ̀ pé kí dáhùn tó ti tún kẹ̀lẹ́ lọ́rùn rẹ̀ ó ju tó lọ́jà rẹ̀ sàlọ̀ ó kópa iye wọn tọ́nà tó tọ́nà tí ẹ̀jẹ̀ tó ti yọ ní káàtó tó tó wù ní àwọn olówó. ṣẹ̀lí ní oṣù lẹ́yìn náà ẹ̀rọ ọmọ ìrọ̀ ṣẹ̀lí ní oṣù lẹ́yìn náà ẹ̀rọ ọmọ ìrọ̀ àbáyé ní oṣù tó láàrin wá sí i àkọ́kọ́ àbáyé ìjàmáà ẹbí ìsìláwà ni ó rí iná tó wà ní ìwọ̀n ó wà wù kan ìdá àdájọ ọ̀rọ̀ tó wọ́n iná kò tó lára àwọn ẹ̀rọ dájọ́ من تدبير من تدبير أو تدبر الآيات أو أن تدافر وتراجع ما أمامك ẹ̀jọ́n ka ìwọ̀n bó ẹjọ́n ka lé ọ̀pọ̀ àmọ́ àti mùdájà rọ́bì kùránì يزيل أو تزيل عن النفي عناهما دين رمى القرآن وعلى بين النيس ما ينفر sórí láàrin ìran gbogbo ní ọ̀bá sì gbé ìkẹni kọ̀ọ̀án ìṣàfàrí ìkọ̀ọ̀án. Wọ́n lè tẹ̀ ó jẹ́ ìṣàṣẹ̀ ara. Ẹnu gẹ́gẹ́ bí wọ́n ṣe wá. Tábà ti gbọ́ nǹkan tó bẹ̀rẹ̀ lórí, àá jẹ́ kí wọ́n yàtọ̀ kó wa máa sọ ọ́ níta rẹ̀. Bọ̀dù tó bá bí ìlọ́wọ́ ẹni tí kọ̀rọ̀ kọ̀rọ̀ kan rẹ̀ kì í kó sọ pé ìṣẹ̀lẹ̀ yẹn jẹjọ́ bá ara rẹ̀ kì í sọ yìí. Ṣé tó sọ? Wọ́n ní wọ́n á rí ìwò ìgbàlọ́ jẹ́ mímọ̀ ní ìṣòro wòlíì. Wọ́n ti ń dà mọ́yà lọ́gà. Olóòtú máìkì mú. Olóòtú bá ti bá wọ́n ní ìrìn àti ìdúró ìpínlẹ̀. Wọ́n á lọ́jà ẹ̀wì láti ìṣìṣẹ́ ìwọ̀n ìṣàlọ́jẹ́ gbogbo dọ̀dọ̀ nínú gbogbo ọkàn mi tó gbogbo ọkàn mi lè ti ìlú ìṣípayọ̀ ọkàn ìbànújẹ́ báyà tó bá jẹ́ ọkọ̀ láti ó lọ òun náà ti ṣe wá ìdí tó bá dọ́ọ̀bù máìkì kan máìkì kan báyìí òun ó tó rọ̀ gbogbo olóyè. Kí ló dé? Kí ló dé? ìdáwọ́ ìwọ́n ilẹ̀ lórí ìtúkù gẹ́gẹ́ owó náà tó ṣe wú ní òkèèrè bọ́ọ̀ ti kò láàrin òṣìṣẹ́ kí ni o ìgbọ́n náà ni wọ́n fi sùdó wọ́n tó ń bí sí èmi kọ́ńtẹ́ẹ̀tì mo ń sọ ní ìlànà ìyẹ̀kọ́ ìgbà ní ìgbàlódé ìyókè nígbà tó wọ́n tó ti bẹ̀rẹ̀ ìyòsílẹ̀ tí yóò fà ẹgbẹ́ tó wáyé àwọn olóṣèlú ayé ẹ̀ṣẹ̀ ìkọ́ra ẹ̀ṣẹ̀ ìṣúgbòrò

سوى محمد للمؤمنين ولا يجد الظالمين إلا فلا يغيرهم كتاب الله يكفينا بالغاية وما على عروض الدنيا سوى يضرب بسمعه قلبي وأذني وأجر من تلاوته يزار مضر يرمى الزمر آه كتاب الله يبين اتقاء وما أحلاه ومنكم تفق عن دينهم أن يطيبوا yóò máa dùn wọ́n sí ìyẹn àtọ́kà ní sábàkà kọ̀ọ̀rán kó dàbọ̀ máa tún kà á láyà ara ní wọ́n tù mí. wọ́n kọ́ kí ìwọ lọ sáré kò wá ìjẹ̀jẹ̀ ìwé ìtàlẹ̀ ìdìbò àti kí wọ́n tẹ̀lé ìwà pàtíkà ní ìgbà yẹn. yóò máa fi àkóso solution máa yẹn. òun ní nígbà tí wàá náà bá obìnrin jẹun pé ó ti kẹ̀kẹ́ láyà náà ń gbé àti ẹ̀ náà ti kẹ̀kẹ́ tọ́tọ́tọ́ àná obìnrin sì ni aláìsàn ní ìṣòro kí a aláìní ìgbà kí ha ìṣẹ́ ìgbìyànjọ́ bí ìgbàgbé tí ọ̀rọ̀ ni ọkà fún mo ti ń ṣe ọ̀nà ìjọba àbájí máa rí ó tàbí ọkọ̀ náà ni wọ́n á pa jùlọ ìwòsàn tí ń dààmú wa lọ́kàn ìwòsàn ló ti ń dààmú àwọn ẹ̀rọ kan kó fún ọlọ́mọdé ayé ẹlòmí ìfá ọlọ́mọdé ayé ṣùgbọ́n àwọn ọmọ òun àwọn ọ̀rọ̀ òun àwọn ọ̀rọ̀ Aqui eu não tenho mais o filho, eu que dizer. Quando eu fui ver a China de hoje, eu disse que eu não tenho nenhum, que eu não tenho nada a dizer. Por isso, o grande, o nosso Brasil, é a China do alto, que eu não tenho nada a dizer, eu não tenho nada a dizer. Quando ele se forra com a natural, com a força, que não faz você ver, não é? Sou do jeito que eu não faço. Vou adorar com a sua mente. mọ́jú lẹ́ àwọ́dáwà mọ̀sún ẹ̀kọ́ wàhálà tí ń dààmú èyí tí ń bá tí mo ń fún ilé tí bá ní wàhálà kìí ṣe tí nínú ẹ̀yìn bá jẹ́ àwa nínú òpin bá ló ń kò lọ́wọ́ bí i àjẹsẹ̀ torí kò rí mọ́lẹ̀ kò tí ì gé ìjọ rẹ̀. فمن تقول عن الصوت عن فانا زال عنك ذلك الظلم أو تسلم الظلم وذلك الضيان فوق القرآن دون والله بعدين والله بوسيلي yẹ́nì pé ìgbà ìmọ̀tòkè wá pálúwà ló ń bà ní ẹ̀kúrúsù dè láì wọ́n fẹ́ẹ́ tó kàwálẹ̀ lọ́dọ̀ ọlọ́run Títà àkọ́kọ́ bá nípa ìrìnà tó kúrò ọ̀pọ̀ ọ̀pọ̀lá ní ìtumà rẹ̀. Náà, tó wọ́n ní ìwé tí wọ́n fẹ́ ń ṣe sọ́lọ́wà tí wọ́n ń sọ ẹ̀, ìyẹn gbọ́dọ̀ lọ tó ń lókè ibi. Ẹ̀sìn ti ra àlùsọ́lọ́wà mọ́kànlá ìkọ́kọ́ sí àṣàlẹ̀ ilẹ̀ مضاعفة كتاب الله سبحانه وتدبر معاني معاني الآيات والضعف كما وقلنا الله tó ṣe fọ́lọ́ nìyẹn fọ́lọ́ àti wọ́n pa ṣẹ̀rí àwọn ṣùgbọ́n ṣẹ̀rí àta wá ń ojú olórí pé wọ́n ṣe bá wà nílò ìdílé òjò wọ́n lọ fẹ́ tó kó lẹ́gbà bọ̀ wá ní màtán ti bẹ́ ìjókòó rẹ̀ tẹ̀lé òjò láàárín àwọn àtàbàrà ọ̀sọ̀rọ̀ ẹ̀sùn àgbọ̀kọ́ yìí fọ́lọ́ ìjọba àti wọn wọ́n mọ wọ́n mọ ìdá tí ó fi fi ṣàwọn èèyàn wọ́n ti rẹ̀ kọ́mẹ́sì oníṣẹ̀kọ́ náà bàbá tí wọ́n mọ ẹ̀yìn فالوقت مع الله يلازمك أو يجب يلزمك أن تقرأ من كتابه هو بلا أن يكون تريد تفهمي تنتمي تتقال آداب مع من أخطأ نحوه كنا نقول أن هي تعمل ìbẹ̀rù náà ní ìlú ìjọba tí ọba tí ẹ̀sùn mọ̀ nǹkan kan kí èèyàn fi wọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mìíràn pọ̀ ọmọ ìforíjì ẹ̀mọ́ wọn ní ìpínlẹ̀ lẹ́gbà pé èso tó wá ń fi ẹ̀sẹ̀ wáyé ọkọ̀ wọn ní ìpínlẹ̀ lẹ́gbà pé èso tó kù pàápàá tó wá ń fi ìsìlẹ̀ tó yẹ lọ́kẹ̀ náà fi ẹ̀bá ń wọ́ owó lọ́dọ̀ ọ̀pọ̀ tó yẹ ti ọlọ́run lóògùn kan lóòótọ́ sábọ̀ kan rẹ̀ música se quiere también se va a y no está sentido de todo no no se pasó y ya está todo más difícil por por la forma no no no no no vamos Thank you.

mẹ́ta ni mẹ́ta lọ́kàn sí ẹ̀rọ mẹ́ta ni ẹ̀sẹ̀ ìgbọ́ ẹ̀rọ ẹ̀sẹ̀ ìwọ̀n ẹ̀sẹ̀ ẹ̀rọ ìwọ̀n lọ́wọ́ sí ọ̀rọ̀ ìjọba ìjọba 这这这这这种我们的药，这种就是什么？药是不是？我们有说一些我我所认识的有一些有一些的，如果我们学那个佛像这样啊，俺们学那个人是怎么样？俺们说过我们。أنا قرأت عليه من هو الذي يقولون أن أن يصيح هو الله يعبدونه هكذا

ìdàgbà tó sì ti ẹ̀rọ ní ẹni tí ó lọ ẹ̀rọ ní ìlú kàǹkà ní ìwọ̀ yóò máa lò sí pàtàkì àwọn ọmọdé ọmọ tí kò kú ìlú wọn wà. Òun ló kọ́ níkà yìí, wọ́n sì lò kó kọ́ lọ́kọ́ ọ̀gbọ̀n sí ẹ̀kọ́ lọ́kọ́ ọ̀gbọ̀n tó máa ti nà látọ̀rọ̀ bẹ̀rẹ̀. Ìyẹn ti kọ́ lọ́kọ́ ọmọ tí ó ní ara ẹ̀ lọ́dà tó kú àwọn mùsùlùmí jọ. Inú mi ṣe dùn náà. Thank you. Ẹni máa ń rò tí wá ń wá. Ìrò tó kú ní wá. Àwọn ọmọ sáà. Ẹ bá náà pàtàkì. bẹ̀ ìlú ìtàn rẹ̀ ò ní parí wọ́n mọ̀ rẹ̀ sí èyí dáadáa tó bá ti sùúrù lórí ẹ̀ nínú ìlú ìlọ́wà nínú àwọn sọ̀hábà ẹnu ní òrìṣà tí ìrànlọ́wọ́ ọlọ́run gbé àwọn ọmọ ẹ̀rọ abẹ́jẹ ọmọ agbóyẹ lórí títù ọbẹ̀ yìí wúúwú ẹgbẹ́ ló dé omi lẹ́yìn tó kúfà kúfà ìbòlú ó kú àwọn ọwọ́ ìjọba bá ti kò olóbi òyìnbó lẹ́sẹ̀ ẹ̀ẹ́kò lẹ́sẹ̀ onílé ó ní lẹ́yìn tó kánìdà wọ́n pa wọ́n tó fún ẹ̀yẹ́ tí ìṣẹ́ lẹ́sẹ̀ tó ara ti ń tàyí. àwọn bí ìgbé ìyà wọ́n sì ti tó ìyà ni ṣùgbọ́n ìrìn ti dára yóò jẹ mọ́. kò jẹ́ lójú ọ̀nà pọ̀lọ́mù pọ̀lọ́mù pọ̀lọ́mù pọ̀lọ́mù pọ̀lọ́mù pọ̀lọ́mù kódà pèsè tí wọ́n bá jẹ ní àga lọ́nà tí ọ̀pọ̀ wọn lára sí òun bí irú àwọn irunṣí máa yára sáré àgbàdo wọn ní ìgbà àti ìgbà tó bá àbẹ́rẹ́ tó kù ká tó wá ṣe tó jẹ́ mùsùlùmí jẹ̀má ẹ̀sìn wáyé ní kí wọ́n ṣe àfẹ́ àwọn ẹni wájú jù lọ òun ni ló ní ẹ̀ka tó. Ṣẹlẹ̀ tí wọ́n ń sọ àpapọ̀ ní ìmáàjì tí wọ́n ń gbòdì. Yóò wà lọ́wọ́ ara báyìí. Ọ̀lá yìí ló mọ àwọn sọ̀rọ̀ àbá ẹlò ní èdè rẹ̀ bí ọ̀rá. Ẹlò ní èdè rẹ̀ ọ̀rùn sọ̀rọ̀ rẹ̀. Ẹlò ní dé etí ọ̀lá méjì. Ṣé bí ọtí kẹ̀kẹ́ tó ń jẹ́ ẹ̀bá ẹ̀bá ìdílé ọtí kẹ̀kẹ́ tó ń sọ ọ́n jẹ́ ẹ̀bá ìdílé méjì tí ó ní ẹni ti láyé ní ọjọ́ wọ́n rẹ̀ wọ́n máa fọwọ́ rẹ̀ wọ́n máa fi ìdájú ojú ó ti lọ́gbọ́ wọ́n ń sọ lórí wọ́n ti fún ọjọ́ wọ́n ti wà pọ̀ kí ní ti ẹlẹ́ ìdí tí wọ́n ti sára ní ìgbà tí ò lè fún wọn ẹni tí wọ́n ti sọ náà ọkọ̀ abẹ́ wọn fún wọn á àìkà tó wọn lẹ́yìn tó fi láti ìwọ́rọ̀ sọ̀ àrà ẹ̀rù wọn ẹni tí wọ́n ti jà wáyé wọ́n ti fi orí ẹ̀rọ lórí ibi orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ lórí orí ẹ̀ níbi wọ́n fẹ́ nígbà yóò máa tọ́ ẹjọ́ kan bí irun lẹ́jọ́ tó ti jáde lẹ́yìn. àbí bí ẹ̀ fún ojú náà ni wọ́n pè làwọn tó ń gbà yìí ní gbogbo ẹ̀rọ tó máa ti rán ọ̀rẹ́ sáré ní à máa rí à kàràkiri kàtìgẹ́ wọn yóò ẹ̀ àfúnwò rẹ̀ à ọ̀rọ̀ ní ọmọ ìtàkùn kẹ̀míkò ọlọ́pàá láti tó wà kí ọmọ àwọn ọmọ ọmọ púpọ̀ wọ́n lè lè nìkan àbá wọn ni tí àwọn àyíṣẹ́ wà jẹ́mẹ̀ rí àwọn àjẹ́mẹ̀ lọ́wọ́ ìbá ìbá àwọn ẹni wọ́n gbé ọjọ́ ó mà ní ti bẹ̀rẹ̀ àti yá mà oníjẹ́ bí wọ́n náà máa gbìyànjú kó wọn náà níbi báńkì lára àti ẹni ẹ bá ń bọ̀ ẹni báyìí wọ́n náà máa ní commission náà oníjẹ́ bí àìkọ́gbọ̀n ní àgbàfihàn àwọn ẹni wọ́n ti wọ̀ sáré kúnà sáré kúnà òlẹ́ ẹ̀jẹ̀ mọ̀kànlọ́wọ́ àwọn tó ti lọ yẹn àwọn ẹni wọ̀nyí oníjẹ́ bí wọ́n náà wọ́n tó ti bọ̀ تجد عليه وكانوا بفعل وجودا ilé ẹjọ́ tí wọ́n ti ṣe àbídẹ́lẹ̀ tó sí mú wọn ṣùgbọ́n tí kú yá àìsàn tí wọ́n wá àdánwò ọmọ aláṣẹ wọn kọ́ wa dáwọn sọ pé àwọn ọmọ tí ní ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ àkúwọ́ ọ̀rẹ́ àbílẹ̀ ìdí ni ọ̀rẹ́ àbẹ̀ kí ni wọ́n sọ̀rọ̀ pé ẹni náà fẹ́ tó àdánwò ọmọ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n á tẹ́ Turúgbọ́n ti ní òjá mà. Ọlọ́run ní fún wa nínú ṣúró olùtọ́gbà. Oye àwàláyà ọ̀nà àtọ́hùn ìṣàkúnà sí ìkúlẹ̀ àárín màwọ́dẹ́ ọmọ bọ̀tẹ̀. Fún màláyà ṣubú rẹ̀ wà láwọ́, yóò ti tẹ̀ sí àwọn kò lẹ́sẹ̀ àwọn ọba ẹlò ní owó lè tọ́jú ẹlò ní ìfàmílì ní olè ìláwọn ẹ̀rọ mọ́ sí àti ọmọ kúkú àti jíjẹ jọ àti ọmọdé lábọ̀ òkèèrè ilé ìbára ní lọ kékeré náà àdẹ́kọ̀ọ́ náà ó kọ́ ọ́ nǹkan tó ń kàn síbẹ̀ wò ẹni tó ń ṣe àtúnṣe kékeré kan wọ́n pe ìgbẹ́rí ó ń mú àlẹ́ tí wọ́n wọ̀nyí. ó ń mú àlẹ́ ó ní àádẹ́rin nàbí yóò sọ wọn wọn ọ̀rọ̀ ní ìdí máa kọ́jọ́ wọn kò dáwọn wọn wá àgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ máa ṣe é fún ẹ̀. عادني النبي صلى الله عليه وسلم خرج عن الواسيل قال اسجدي يا ام العلام فإنه لا تنفع قلنا مرة أنا أجد نور لا أدفع تدوسي جدا نوزي وقوياه معنا لذا أنت لا تقول جنبا تسرور ليلو قل علم أرده إذا رفعتي قل يسرور ẹlòmí ìdílé ó lè dá lọ́sà ẹlòmí ó lè ṣubú ẹlòmí ẹlòmí fúnfún ẹlòmí ọ̀dọ́ náà ó lórí lórí eléyìí ilé ìlú mùsùlùmá ya ẹni tó kù yẹn ẹni tí wọ́n ní ìlú mùsùlùmá lórí mùsùlùmá náà ló wà pọ̀lẹ́ nínú mi kíkẹ́ lára àwọn bọ̀ láti kó ẹ́ báwọn àti kíkẹ́ ìwọlé wà lórí ìjọba tó ti gbé ẹ̀rọ ní nígbà rẹ̀ yóò wọ́n ju wọ́n á lọ́n gbé lọ ọgbọ́n ara mẹ́ta ẹ̀rọ ti bíbí ni àbí ilẹ̀ bíbí wọ́n rà bíbí ni ìfọ́jẹ́ ti rẹ̀ ní adáàbá wa ti bí ìdí wa ń bọ̀ ó ti gbé gbogbo ọ̀dọ́ ní káńtà ní ìrẹ̀dá òṣùwò ẹ̀gbẹ́ àwọn ti ìgbà ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀mú tí kí ọ̀lẹ́ ẹ̀rọ ti ṣe fi ọkú rẹ̀ ní ìṣe gbogbo rẹ̀ àbá tí ẹ̀bá lọ́jà lọ́nà àwọn rẹ̀ na tún ọ̀dá àwọn oníṣẹ́ ẹ̀rẹ́ tí wọ́n ti kè é jùlọ. Bàbá àyà àti tuntun mú un lọ́jọ́ àdúgbò wọ̀ yìí. Ó wò tún bá àpá àdúgbò náà lọ sí. Ẹyọ kan ti dúdú sí ilẹ̀ nínú ọlọ́dà gbogbo àwọn tí ó ìgbóhùn jẹ́ àjọ wọn dé láti lẹ́nu tó ní ìrántí ìkẹtù tó ń jáde ní ìjẹta tí àwọn ẹ̀sùn tó ọkọ̀ báyìí ọ̀rọ̀ tó wù ẹlẹ́ẹ̀kejì kí ni àwọn àwọn obìnrin tó ṣe tó fẹ́ sàkó ẹran ọlọ́ni ẹgbọ́n tẹ ọlọ́rọ̀ tẹ́ ṣe tó ń ọlọ́run ti gbọ́ pé ẹni fẹ́ nínú àwọn obìnrin ẹ̀lúkọ̀ láti ní ẹ̀lẹ̀ níná ètò ìgbà òmìnira àwọn ẹni tó ń jẹ́ àwọn obìnrin tí kò takọrọ wọn nígbà tó ti ń ṣòkú sí àwọn ilẹ̀ rárá kò takọrọ wọn káàkiri ọlọ́run àkókò tí wọ́n yá ó dà mọ́ lọ́wọ́ rẹ̀. Àwọn ẹ̀mú náà ẹ̀ ló kún fún òun kí lè ṣe òun ni ó sọ fún àjọ ìdájọ́ mo láwa yìí àwọn aláwà nílé ilé ní ojú ìgbọ́rọ̀ ìwọ ara rẹ̀ òun náà ò gbọ́rọ̀ gbọ́ èdè níbi ẹni fún ẹ̀. Mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ tó fún ọ̀sìn kan fún ìlú ìjà àti ọ̀pọ̀ nígbà wọ́n aláyá ń bírò ẹni yóò ṣọ́ àgbàdo yìí àwọn eléyìí àwọn ọlọ́pàá gẹ́gẹ́ ní ó ti ní ọlọ́run tí a sì bèrè nínú fún àwọn òkúrò fún olóòpọ̀ mi ó dé wà ní ìjọba bá tó lè ṣèlú náà ní ṣíkù lẹ́ni tí ó ti àbí ẹ̀kọ́ fún ẹ̀mí o àgbẹ̀tà àmì ẹ̀wọ́ àdìbà àlẹ́ àti àbúrò àwọn ثم شاركته أو أشركت معه في العبادة غيره أو تكونه بقوات الرزق وأنتجيب يوم àbúrò tó ń kalẹ̀ sí ọlọ́run sí ọ̀rọ̀ ọmọ ilé lókun àbúrò tó wá fún pálápátá wọn ní ọlọ́run jẹ́ ń gbà lọ́wọ́ ilé yìí bẹ́ẹ̀ ni àwọn tí ń fi àwọn tí ń dìbò láti tọrẹ ẹni tó ń wí bóyá bẹ́ẹ̀ wí tó sọ yìí kẹrin mọ bí tí mo ń lànà ẹran tó mọ́ tó ìyá ń gbé ọlọ́run wà lẹ́yìn ìjà àtàjà ọlọ́run bẹ́ẹ̀ ní òkùnkùn wà nàá ìjà àtàjà náà ní ìlú wọn tó fi wọ́n lọ́rùn wọ́n mú wọn lè di ọmọ tí a dá rẹ̀ náà. kẹ́ńtọ́ èyí tó kọ́ ní gbogbo lọ́rùn lè gbọ́ yẹn àwọn àgbọ̀ ìdúkú yẹn yẹn gbọ́dọ̀ ní. ìlú kọ́nà wípé ní nàìjíríà wọ́n kí ìdẹ́sí mọ owó ní súnà báyìí mo gbọ́dọ̀ ní bí ìjọ ẹ̀mọ̀ tí ó wà àwọn fẹ́rẹ̀ tó mọ sí ó ń kó lọ́rùn ní ọjọ́ ọlọ́mọdé tí iná sọ̀kalẹ̀ lórí gbogbo yìí. ìgbẹ̀rẹ̀ náà ti lọ sí ọlọ́wọ́ ògùn ẹni aláàbà aláàbà ẹ̀dú ẹ̀rẹ́ tó ti wọ́n àti wọ́n ti ń tẹ́ ìgbàjì wọ́n tó wà tẹ́lẹ̀ wọ́n àti yorùbá tó ti kílẹ̀ ẹ̀ẹ́dẹ́ náà mọ́ ṣe ẹ̀yàn bá sí ilé ìdúgbò ìpàdé wọ́n fi ń ṣe àwọn oníṣẹ́sí kúrúùsì náà fi gbàjì kúrúùsì àrẹ́gbẹ́ wọn pè wọ́n kọ́ńtẹ́ẹ̀tì tó ibi pé gbogbo wọn náà fún gbọ́ kí ni wọ́n ti wọ́n lára rẹ̀ fún ìgbòkúwọ̀ ìpọ̀jù àwọn ẹyẹ mùsùlùmí asùnmọ̀ ẹni tí gbọ́gbọ́rọ̀ ni ẹni tá a kọ́ wò pé wọ́n wò díẹ̀ gbọ́gbọ́rọ̀ ni ibi ọlọ́run bí wà nínú ìdẹ́bí ọlọ́run fọtọ́lọ́sì ní ẹ ó ti ń kú dà wọ́n ọlọ́rọ̀ ni èèyàn lè fi mùsùlùmí lẹ́nu ẹgbẹ́ láàrin láàrin wọn bá tó wọn mú òun máa ṣùgbọ́n àwa àwọn ẹni tí wọ́n rẹ̀ ti àwọn ẹni tí wọ́n rẹ̀ ti òun ti ní lórí ìgbàgbọ́ ọkọ̀ yẹn ló jẹ́ oṣù tó ṣe kan ní ìpín tọ́lá fún ìgbàgbọ́ rẹ̀ ló jẹ́ oṣù wọ́n tọ́lá kẹta tó tó wọ́n jẹ́ síbẹ̀ ó jẹ́ ètò òjà láti ilé fẹ́ràn sí tẹ̀lé àti bẹ́ẹ̀ ni a lè fẹ́ràn tọ́lá sí ìgbàgbọ́ èyí ṣe pé wọ́n tún tó lẹ́nu ẹ̀rẹ́ tí wọ́n tó ti púpọ̀ lòdì ẹ̀wọ̀n àdákẹ́ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ mú kọ́nà àgbẹ̀mọ̀ mú kọ́nà ló bẹ̀rẹ̀ sí àgbẹ̀ rẹ̀ nítorí wọ́n bọ́nà lóbìnrin tí èyí bá ọkùnrin ní bọ́wọ́ wọ́n bọ́nà lè tí èyí bí má ọkùnrin ní ọ̀yà ẹ̀wọ́n mú wọn ló wọlé wọn ó dà náà kò wọlé wọn náà àmì náà ń bọ̀ wọn lé wọlé wọn náà wọ́n wọ́n á ṣe ìgbàlébàjẹ́ pé o tún bọ́nà wọn náà á ní ò gbọ́dọ̀

تقديم ذكر الإسلام وفي البيت يدل على عمليته ọlọ́run bá ní ìfì wọn olúwà tí ó láti ní ẹ̀fọ́ ọ̀rọ̀ wọ́n mú wọn láti ní ẹ̀sìn ìrìnà lówó dáṣọ tó wọ́n ń bí o wọ́n mú wọn sí ẹ̀rẹ̀ sí ẹ̀rẹ̀ sọ́rọ̀ sí bẹ́ẹ̀ sọ̀rọ̀ fọ́nà ti wọ́n yẹ tó mú sọ́nà àwọn òmìnir àwọn obìnrin dáadáa tó kúrẹ̀ yìí jáàbù ẹ̀ẹ́gbọ̀ ẹ̀ wo wà á inú gbọ́nà bẹ́ẹ̀ ó ṣe ń darí ọ̀há ilé ní ẹ̀dá wà lórí ẹ̀ àwọn kan o tí wọ́n á ti nílé ìwọ̀n ìṣẹ́ wọn bá ń lò àwọn òní ìṣẹ́ ẹbí ìgbà ní wà lọ́kàn rẹ̀ ó máa tún sọ owó sí fún bẹ́ẹ̀ kó ti tọ́ ọmọ rẹ̀ ọ̀sùn kan náà dùn ẹnu mìíràn ọ̀sùn kan náà dùn ẹ̀rẹ̀ nínú. Wọ́n ẹ̀kọ́ jẹ́ kó sọ́ra ní fún àtàwọn sí i wọ́n mú àwọn ọmọ ọmọ ẹ̀rọ ló ti ti gbọ́ rẹ̀ ó sì lọ bọ́ ọmọ ẹ̀rọ tó ń jẹ́ náà ní àwọn ọmọ yìí èyí wọn kì í tó yẹ pọ̀ yìí wọ́n ti wọ́n fún ọmọ ọmọ yìí ó ní máa ẹ̀kọ́ ráńjẹ́ ẹ̀ka máa ń yù Orí ìdíjú òfi fún gbogbo tó ń pè ní òun òní bá ìṣẹ̀lẹ̀ tó wà nígbà ẹ̀kọ́ yìí ó bọ́ ìgbà eh, ẹ̀dá ọkọ̀ gúúsù lẹ́yìn náà fi lọ́nà ìfọ̀ ó bọ́ mọ̀ àdúgbò àdára tó máa ń di ìjọjà ìkápá ìlú tẹ́gbọ́n tí obìnrin ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àwọn àti òdíkẹ ìgbò ìrìn tọ́nà àbílẹ́ọ̀dì mọ̀dá gbọ́ràn lọ́wọ́ bàbí kò tó yí ní ẹni tí ó ti sọ ipá àwọn tó wà nínú ọgbọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ìtàkùn owó tí ẹ̀kọ́ rẹ̀ tó wà sí rẹ̀ lọ sí ilé kò tọ́ ṣùgbọ́n tí wọ́n bá tọ́ pẹ̀lú tí ìjẹ máa wọn pẹ̀lú òfin. Ẹ̀ẹ́dẹ̀ bá ń yọ ẹ̀rẹ̀ ní Samsung Jẹ́sẹ̀ ní ìgbòho ní Ẹ̀rí Bank, ìtúmẹ̀ ìfọ̀ọ́dá wọn lórí òun ni òun ni gbogbo ẹni wọn lo fọ́rẹ́ǹsì ní ìdí ẹ̀jọ̀ ìjáwó rẹ̀ kọ́lọ́ máa pa àwọn ṣẹ́ẹ̀fù àbúrọ̀sọ̀rẹ́ aláwọ̀ lẹ́sìn nínú sẹ́tẹ́rì kìí. àwọn èèyàn fowó rẹ̀ sí kọ́ lọ́dún bóyú tẹ̀sí. oríṣi jẹ́lẹ́sì lọ́dọ̀ fún àjọ jẹ́lẹ́sì ọmọ fi ìdílé àwọn èèyàn máa ń bọ̀ àwọn jáwó sí pé wọ́n kó lọ́dọ̀ àwọn apàdà sí sí ilẹ̀ sí kí ni rúùlù owó sọ́dọ̀ yàn gbogbo ẹgbẹ́ bá fún lọ́dọ̀ pé bá ń tọ́jú ẹ̀ ìdájọ́ ìsìláàmù jẹ́ ìyá lówó ni wọ́n máa ń gbé yá ológun lọ́wọ́ nínú owó ọ̀dà apàdà fọ́ọ̀mù ni kírẹ́dìtì ni mo yá ọdún tó wà lè ṣùgbọ́n bí ìwọ́n bá wá owó sí ìrànlọ́wọ́ tó dé lọ́wọ́ tẹ wá lẹ́yìn ọgbẹ́ mi lè ní ìfúnni à. Bọ̀ ẹ bá ń tọ́jú ẹ̀ ìbí já owó rẹ̀ lẹ́yìn tó bá jẹ́ àkànní gba ìgbà. Tó ti kí ẹ̀ lọ nígbà ní ìjà wọn lọ ṣe yìí. Àgbẹ̀rù olùkọ́ ní ọ̀sán yìí èyí onígbà ìjà méjì mẹ́ta ọ̀sán. سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي سبحان ربي الاعلى ṣùgbọ́n ní kò ní fún ọmọ ìrọ̀lá ìṣòro yóò wá fún ọgbọ̀ ẹ̀kọ́ rárá. Àtẹ̀yìn lẹ̀ ń bèèrè ní fún ìbéèrè wọn. Ìgbé ẹni wọn ṣàdúrà. Ẹni àdúrà, ẹni àdúrà, tó bá ti parí tí o máa ń ṣe ilẹ̀ tán, إلى فبالذي أما الصدور فأسروا فيه الدعاء وقالوا عن يتجاوز أنا أنتظر أقول السجود كسمان فلان فاتني سيوان هذا أنا في فوقا سيوان إسلام هنا أنا أقول لك أن القرآن إنت ṣé ẹ máa ronú ìdíkà lórí ìṣòro àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ àìsàn ọ̀fẹ́ náà ìta sẹ́yìn òun kàn máa dà kó nípa ayà pé ìdí ìbọyé tó wà lórí wọn kòtò lẹ́yìn náà wọ́n á ronú sí gbélé jọ ní túnmẹ̀ nínú ìgbàgbọ́ ní àwọn ọkàn tí wọn náà ní kéré wà ní ayà lọ́kàn ṣùgbọ́n ní ìyàbá gbọ́ tí wọ́n ń ká ìdí wọn ń ká àgbàdà sí ìmọ̀ owó ọba rẹ̀ ẹgbẹ́ ń sára jẹ́ sàárì ní agbóhẹ́ta àbùkù ní ìgbẹ́ ní ẹgbẹ́ jẹ́ wọ́n ló wá sí ìgbà ọgbọ́n márùn-ún ẹgbẹ́ jẹ́ ọmọ ń báyìí torí wà ní àgbọ́ ìṣẹ́ wípé àwọn ọmọ ní àbújá ìjọ àti ìjà ìjọ náà ṣe obìnrin lè ṣe ìyẹ̀ sí ọmọ ọmọ ní àmà jíjà bí i ṣùgbọ́n ẹgbẹ́ ni àbújá ìjọ àrùkọ rẹ́jísítà àti lọ tẹ̀lẹ̀ náà sí ìròyìn tó wá ní rẹ́jísítà àti ẹ̀kọ́ ìjọba ìṣèjì ẹ̀rọ ẹ̀ ìjọba rẹ́jísítà àti òyìnbó ẹ̀rọ àwọn àtúntò ní lọ́wọ́ àwọn mọ̀tàlàyé rẹ̀ nígbà tó wá ní jíjẹ́ ẹ̀rọ tuntun onílé ìmọ̀ so ìgbẹ́ àmàdúkà ìgbọ̀ àmàdúkà fẹ́ràn wà bí ìtò àmàdúkà àìsíyí àwọn ti ẹ̀yìn òfin láti fi àtọ́ ẹ̀yìn ẹ̀họ́ ti jẹ́ pọ̀ lóṣè lábáwọ̀ ìṣèlè rẹ̀ ọ̀rùn ìyìn àwọn ti bíntù àdìgídá bíntù àlàdìgá ó súrò sí gbàdúrà Orí tó bá fásitì, ọ̀rọ̀ pẹ̀lú òkúlájẹ́ àti gínú àárín àti ọ̀pọ̀. So láàárín àwọn àpapọ̀ ní iṣẹ́ ìbáṣepọ̀ tí èsì lórí ìmọ̀. àwọn oríṣiríṣi àgbà nígbà tó ṣe náà máa lọ àìmọ́ni tó ṣe rí ẹ̀wọ́n tó dé ní àtọ́ pé kó tó ń jọ́rọ̀ ọ̀gbọ́n tó fẹ́ omi tó tó fẹ́ wọ́n ṣe rọ́ ọ̀gbọ́n náà ẹ̀rọ ní ìsinmi àwọn ará ẹ̀ ìsinmi àti tẹ̀lé ọ̀la ẹ̀ ọ̀hún ìsinmi àti tẹ̀lé ọ̀la ẹ̀ tẹ̀lé ọ̀la ẹ̀ tẹ̀lé ọ̀la ẹ̀ èyí tó ń jẹ́ tó kọ̀ rẹ̀ sí àmà tó òun ló jẹ́ pé èyí ti rọ̀ wọ́n máa máa máa lọ ń dùn ún máa máa máa gbé ẹ̀rọ máa bẹ̀rẹ̀ ọlọ́run tí mo ń dá abẹ́rù ọ̀rọ̀ ọmọ mi ìdí ẹ̀fọ́ tó bá ṣe ti tẹ̀sí máa lọ bẹ́ẹ̀ àti ọdún ọ̀rá ni ọ̀gá eléyìí kẹ́ni ẹ̀ Náà, bó ti ẹ̀rẹ́ sọ̀rọ̀ àtàrí ìgbà, wọ́n ti bá ní kí ní kéré kí ní ṣe, orí èyí kò bá ọpọlọ. Ààrẹ náà kò bá kí ní ti wọ́n ọmọ ìṣòro ọpọlọ. Tọ́lá ọpọlọ tó ń sí ọpọlọ tó ń jọ ọpọlọ tó bá ti di ojú. أنزل الله سبحانه يقول يعيدكم بكلمات الله التامات من كل علم لا قوة ما تكون أيوة أقول لكم الله يعيدكم وكان يعيدك أرضا يعيدك بحب الأرض وتدور نحفظ الضوء ويعيدكم على هذه أما كان وما تأبعكم وما مثل عليه تأبعكم جواب سنتين Sempre escrevo ele. Ele que a lama agora vai ter alguém. Uma uma coisa ele faz lá uma coisa que não Vamos lá, fora da minha condição, ele não pode. A minha fora que não pode ser uma coisa, se não for, se ele não vier a invadir, eu vou continuar a ser. Àwọn tí wọ́n ń bẹ lórí tí bá ń ju ilé ní ojú ní wọ́n ti wọ́n pọ̀ náà. Nínú wọn ń bẹ̀rẹ̀ fún ìdílé lọ́dọ̀ àwọn ọmọ ìdílé ọ̀kan. Ìwọ́n mọ̀ wípé wòye ìdìkúmà tẹ́lọ̀ fún ààrẹ ìyí wọ́n lé ní orí ọwọ́ ìjọ ọmọ tẹ̀lọ́ ọ̀dọ́ ìní ọ̀dọ́ ògbọ́n pàtó ọ̀pàdà ìtàbọ̀rọ̀ ọ̀dí wọ́n jẹ́ ìjọba wọ̀rí ìlúkà wọ̀rí ìlúkì ó jẹ́ bọ̀rọ̀ ó ti dára pé ọkàn jẹ́ ọ̀pàdà fún ìtàbọ̀ ẹ̀sẹ̀ ìdè hàzà tó ونقول ونقدم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام الا ان الله ẹ̀wọ́n ti jú àti ẹ̀bá ṣe wá sí ló ń fara lára ní ẹ̀sọ́ wá fún ní ìgbọ̀n ìtọ́lá wọn lè fún wọn lọ́pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀